عباد الله وراقبوه في السر والعلن يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله الله بتحريم ما حرمه سبحانه وألا تتبعوا حرمات الشهر شهر المحرم شهر الله المحرم حرمته ẹ̀yẹ ló ti ọlọ́run ọba ẹ̀dẹ̀ ọlọ́run tó ká ẹ̀sìn tí ká gbàgbára wọn tí ọlọ́run ọba yẹn ní ọlọ́gbàgbára lè ánàbó tó ká ọlọ́run ọba yẹn ní ọlọ́gbàgbára كان حديث عن سبحانه الله عند ربه ẹni ló ń bá bàbá àwọn ìmúdánwò ọba àti ìjọba láti lọ́wọ́ ìyẹn ló fi lórí pẹ̀lú bàbá ti bẹ̀ lọ́dọ̀ àtẹ̀ká rẹ̀ mi bá dọ̀la ẹ̀yẹ ló ti ọmọ ọba ẹ̀jẹ̀ ká bá bàbá ọmọ ọba ọlọ́run bá bàbá wọn náà wà èyí tí a mọ̀ sí mọ̀ sábà. pẹ̀lú ọ̀rọ̀ ọmọ ọ̀sáàlù nígbà tó sáwùbà ọlọ́run ní ìlànà ìjọba ṣubú rẹ̀ ìjọba ọlọ́run ìlànà àkàrà kẹrọ ìjìká bílá يوم خلق السماوات والأرض منها أربعة حر ذلك الحديث القيم ọ̀nà àtàkùnlémù bí iná àkùtàkù. ọlọ́run ọba ní dáadáa ọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run òun náà ló ti fi ìlà nínú àkọọ́lẹ̀ ọlọ́run ọba ní dáadáa. láti jọ ọlọ́run ọba ń da ojú sánà àbílẹ̀ nínú àwọn méjì láyé àwọn mẹ́rin mẹ́wàá ní wọn tọ́jú oṣù àbẹ̀wọ̀. ọjọ́ tó bá ti wọ̀ ọlọ́run ti ṣẹ̀ṣẹ̀ tó tó léde ọ̀dà láti mú àwọn ìgbésàgbé tó máa fi wọ̀ yẹn ẹ má sábà ti múra ayé bẹ́ẹ̀. òun làwọn ti tọ́jú náà sábà wá ń sàlàyé kí làwọn tó máa fi wọ̀ ọwọ́ àti sàbí báyìí nínú fàdí sàbí báyìí rọ́ọ̀dì ọlọ́run tẹ̀lé àjẹ́ wọn làwọn ti tọ́jú náà ó sì bá ti sọ̀rọ̀ níbi hajj rẹ̀ tó ṣe wọ́n ní ní sẹ́ńtàmánà lọ́yìn àdìrígbà ọ̀dí sádà àdìrígbàtì ó ti yí ipò gẹ́gẹ́ bí ìṣèṣì rẹ̀ nítorí pé wọ́n á máa ṣèṣì oṣù kẹra wọn tẹ́lẹ̀ oṣù yẹn tí wọ́n á padà tí ó ti ẹ̀kọ́ wà yàtọ̀ sábà yìí wọ́n máa yín tẹ́lẹ̀ ìgbà tó ṣe ìjà rẹ̀ ṣíṣèṣì rẹ̀ bá wà láti jọba wọn ọ̀gá tó dáwọ́ tó náà àkìlẹ̀. النبي صلى الله عليه وسلم قل السنة اثنا عشر شهرا هي يوم oṣù méjìlá ti fẹ́ lò rẹ̀ nínú àwọn oṣù méjìlá yìí àwọn mẹ́rin kan wà bẹ́ẹ̀ lójú oṣù àdìwọ̀ nínú mẹ́rin àwọn mẹ́ta kan tún tẹ̀lé ra wọn fún àwọn oṣù àdìwọ̀ yẹn òun náà ti tó bá àjà àti lòlù ìjà àti mọ̀hábọ̀ ìkẹ́ òun náà ti nítorí báwọn ọmọ nílẹ̀ àti sọ̀rọ̀ àtàlà wọn a máa pàtàkì rẹ̀ wọn a máa pè ní lọ́jà púpọ̀ lọ. èyí tó ti bọ́ aláàbò ìsúnáyà àti ṣàdáyà nígbà tó lọ afáwọn àtàkà wọn ti tẹ̀lé ọlọ́run bá fún àwọn àwọn ọ̀tàrà ọ̀bẹ lọ́dún pẹ̀lú sùnàdéwọ̀ ọdún ìparí pẹ̀lú sùnàdéwọ̀. ẹ má ti ká gbàgbé wípé gbàgbé fọdún fọdún tó fi máa ní ọkọ àdúgbò tó lè fi jà bẹ́ẹ̀ lè tó lè fi jà kí ìyẹn náà jẹ́ tẹ̀lé àwọn olùkọ́ni wọn. nígbà tó tó lè máa bẹ̀rẹ̀ èyí tí a ti máa tó rẹ̀ jẹ́ fọdún fọdún wáyé ìjírí ìyẹn náà bẹ̀rẹ̀ tó lè máa lè wọ́n títí muhammed. torí bẹ́ẹ̀ o tí o sùn tán nínú ọdún lẹ́yìn oṣù rọmọdọ́n tó tóbi lọ́dọ̀ ọlọ́run ọba sùhánà tó muhammed muhammed yìí wọn a máa fẹ́ jíjẹ́ fún wọn ní alùpàtọ́ oṣù ọlọ́run wọn lọ fi ti ọlọ́run ìdánwò àtẹ̀sọ̀rí ní àfihàn ti àti ìtàgbéga nítorí lílágbára ọ̀rọ̀ tí ń bẹ fún oṣù yẹn nínú àdéhùn ìdáhùn rọ́jà lọ́wọ́ kálá àná amáwá ni mo fi àdébí léèrè ọ̀lọ́lọ́ àyùkọ̀lọ́ orúkọ ló lóore ìwọ ló lóore fún òun oṣù wo ló fi ná lájú àdébùtọ́ ọmọ ọmọ àtàlá ó lè tún mi lórí inú náà òun náà ní àárín gbogbo ooru ìyẹn lè dílé láti fi lẹ́fìlà láti fi lọ. èyí ló wá fi ná lájú àwọn òun náà ní ìṣàkóso lọ oṣù ọlọ alẹ́ ní ìtẹ̀lé ọ̀hún náà wù àyùkáfọ́ èyí tẹ́ ẹ bá fi ní mọ̀hámọ́ oṣù gbé ní dáhùn rẹ̀. wọ́n ní ọ̀dà àtàwọn tó dé láti sọ́lá ń wọ́n bíbá yìí á lè lórí wípé ọlọ́lá lẹ́yìn ọ̀rọ̀mọlọ́ ìbá àdàlà ọ̀rọ̀ kìí dáná nípa láti ọ̀dà tó fẹ́ fún oṣù yìí ọ̀dà tẹ́lẹ̀ kájú àbẹ̀rẹ̀ rẹ̀ ọwọ́ àkàdé tó máa ń mú sí ibùgbé jáde látọ̀dà ìfọ̀rọ̀ ẹ̀rọ rọ́ọ̀dì ọlọ́run tàlẹ́ àti wọ́n ní òtítọ́ ọlọ́run tó lọ́ òun náà ló kọ́ lọ́wọ́ bá mi wọ̀ ẹ̀ẹ́dì kí ló bá tó fi lọ́la òun náà ti fi ọmọ ọwọ́ ọjọ́ kẹwàá àtọ̀ èyí tó fi wípé ọwọ́ tẹ̀lé mú tó ọ̀tá ìràwọ̀ àtàwọn rẹ̀ ọwọ́ tẹ̀lé mú lílà tọ́lọ́ àtàwọn ọjọ́ rẹ̀ nínú nínú omi alágbálùkù omi ọwọ́ ayé nínú ẹ̀. ó rí lẹ́nu nípa ti hajj nínú hajj dàbílẹ̀ dàbílẹ̀ rọ́dì ọlọ́ọ̀kà láti mọ́. wọ́n ní òjijì ọlọ́ọ̀kà lọ́wọ́ àtìgbàlá ó ní màdínà. ọwọ́ aláwọ̀ ẹ̀ ló ní tí wọ́n gbá rẹ̀ ní ọjọ́ kẹwàá oṣù táwa rẹ̀. ọwọ́ akéwì pé kí ló dé kí lọ́jọ́ yìí jẹ́ wọ́n ní bẹ́ẹ̀ àgbà ẹ̀ ọjọ́ tó tóbi lóde tí ọlọ́run máa sọ máa tòkò tààrà ó kà sí ní kùtàlà àtijọ́ rẹ̀ ó sì tẹ̀sẹ̀ ọ̀hún rẹ̀ àtijọ́ rẹ̀ àtẹ̀lé mọ́tò adéfọlá tó tẹ̀lé ọwọ́ àti ọjọ́ kẹwọ́ àbọ̀mọ̀ yìí gbà rẹ̀ láti fi sọ̀pẹ́ bọ́lọ̀ àwa náà wà ń gbà rẹ̀ báyìí àwọn èrò tí wọ́n ń sọ bẹ́ẹ̀ òjijì ọlọ́run tó èmi kò fi lẹ́kọ̀ọ́ tí àti mi kò sáájú rẹ̀ lọ. tọ́lá ẹ̀ka lọ pé tẹ̀lé rẹ̀ bí ẹ̀rù ti kàn bí ìgbésẹ̀ ọ̀hún ọ̀gá tó ń lọ. àdébí sọ̀rọ̀ ọgbọ́n máa ti lọ. ọwọ́ agbára ẹ̀rọ mẹ́wàá wọn sábà wí ó sì pa àwọn àyọ̀ fún aláàbẹ̀ pé kí wọ́n gbá rẹ̀. akọ́wà tó lẹ́nu kan bá ti rọ́ọ̀dì ọlọ́run tẹ̀lé àjùmọ̀. táàbì kan bá rẹ̀ ló ti wáyé fún ọlá kọ́ máa tọ́pa gbígbà rẹ̀ lọ́nà lẹ́tọ́ fi fún lọ́lá jùlọ lórí àkọ́jọ́ yìí àyàrá ọjọ́ kẹwàá Muharram yìí tó ń tẹ̀lé Àṣúrà àtúnfi oṣù yìí wọ́n ti sọ rẹ̀ náà ní oṣù Ramadan yá ìgbà dada kí ni wàá dìgbà ọjọ́ Àṣúrà àwọn àlàyé wò lálẹ́ tí wàá dìgbà nípa ìyàwó aláìsàn ọjọ́ bá wọn tẹ̀lé àṣà wọ́n ti bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹwàá ní mọ̀hámọ̀ mi àwọn ọmọdé islam tó dé àwọn náà máa ń rí dáàbẹ̀ onídàá ọmọ ọmọ àtàlà náà ń dáàbẹ̀ nílọ rẹ̀ bàbá wa máa ń nà nínà sọlọ́lọ́ máa ń ọgbà rẹ̀ níbẹ̀ ó ti pa ilẹ̀ dáàbẹ̀ ní àwọn mùsùlùmí nínú omi gbà rẹ̀ gbàtọ́ wa sọ̀rọ̀ mọ́tò lọ́rọ̀ àti sọlọ́lọ́ àtàlà náà ẹgbà wa kàtọ́ yóò bá tẹ̀lé pa àwẹ̀ àṣùrà ó sì sọ pé lórí ní ẹni ọba fẹ́ ọgbà àwẹ̀yà ẹni ọba fi kù ọgbà àti. lóbi dájú pé a kọ́ àlẹ́ yìí mẹ́rin wa nínú ìṣèjì gíga rẹ̀ àṣùrà òun ní pàtẹ́ ní sọ́dún ọlọ́run àti ọ̀sẹ̀lá nígbà tó wà ní ọjà ọgbà àwẹ̀yà ṣùgbọ́n bọ́ àwọn èèyàn láti ọjà. ìṣèjì kejì nígbà tó dé Madina táwọn ẹni tọ́jú wa rẹ̀ láti àwọn yẹ̀wò tí wọ́n gbà rẹ̀ tó ti béèrè gẹ́gẹ́ bá tó wà àdéhùn lọ́ta àdéhùn àdéhùn tọ́jú wa rẹ̀ lọ́ta ọgbà ọlẹ́ àwọn yẹn láti ẹ̀mọ́ gbà kọ́dọ̀ òsì wọn lójú òfòrò rẹ̀ ṣé ìrí tí ó yẹ àwọn sọ̀hábà ibi àbẹ̀yọ̀ yẹ káwọn gbà wọ́n tún kọ́ àwọn ọmọ kéékèèké láàbẹ̀yọ̀ gbà ṣé ti kẹta nínú ìdájọ́ ti lè kọjá nípa gbígbà rẹ̀ àṣùrọ̀. òun ni pé káàjọ ọlọ́wọ́ àtọ̀rọ̀ ọlọ́ọ̀mí lẹ́nu fáyọ̀ mọ́. àdébí sọ́kọ́ lọ́wọ́ àtọ́lá ọ̀pá àwọn èèyàn láti fi wọn àgbàlá rẹ̀ àṣùrọ̀ àti kò sì mú ní ọ̀dọ́gbọ́dọ̀ mọ́ ní ìdájọ́ obìnrin rẹ̀ yọ kẹfà. ọ̀rọ̀ kẹrin òun ni pé àdébí sọ́kọ́ lọ́wọ́ àtọ́lá nígbà tó ń kó láyé ó pinnu pípé òun ní dáhùn àṣùrọ̀ àtàwọn ìyẹn tí ọ̀sẹ̀ wọn ká bọ̀ bí kò lè ṣe wọ́n gba jọ́ọ̀kẹ̀ náà wọ́n gba nítorí ìdí pàtàkì ìdí àkọ́kọ́ láti lè fi apáti àwọn ẹ̀yọ́ àwọn pàtàkì àríyá. ìdí kejì bó ti wá sọ àdé ìdàgbé wọn kò sọ̀rọ̀ àwọn ni rọ̀bì wọn kò wọ́n kò dáhàá. àti tọ́lọ́ bá sọ láti tọ́lọ́ bá ní kí fún wa láyé tẹ̀ mí. màá gbàjọ́ kẹfẹ́ mi. lẹ́ni tó ń fi àdìyẹ fún dàbí àṣùrọ ọmọ àdàbí ilé òǹkà yóò fẹ́ pàkàtọ níjọ tó bá bá lè dé lórí ní àwọn ẹgbẹ́ ìdí sẹwọn àwọn ẹgbẹ́ ìdí sẹwọn tọ́ba yá tó bẹ́ẹ̀ lọ́kàn tó fún ọmọ ọgbọ́n fún yìí ẹgbẹ́ ìjọ tó bá lọ́kàn ní ìlú sọ́mọ àwọn ilé tó tó bá lọ́kàn ní tó fi ìṣọ̀dá àti sọ̀kọ́ bá tó bá àdìyẹ náà ti dára ìdìbò sí bẹ́ẹ̀ lẹ́ni tó fi páyà وما جاء من جوك وعين أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسان المسلمين في مشاعر الأرض الله أن إليه إنه هو الغفور الحمد لله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 ومن تبع هداه إلى يوم الدين أما بعد فاتقوا الله عباد الله kíni ìdájọ́ káàkiri àṣọrọ̀ yìí ó ti jẹ́ dandan tẹ́lẹ̀ níbi àwọn àlàyé tá a ti fún wa kó tó padà di pé wọ́n pa ìjọ́nà yẹn rẹ̀ rẹ́ àlàyé kọjá dandan ọmọ akíyà nínú hadithi sálàmù ònìlà àbúwà wọn là níbi sọlọ́lọ́ àrùsálàmù arákùnrin kan lábẹ́. nínú ìdílé aslam ìgbé kó kéde fáwọn èèyàn ìyá àwọn mùsùlùmí níbi ẹni yóò tó bá ti jẹun tẹ́lẹ̀ ẹni tó bá jáde tó ti jẹun láàárọ̀ yìí nígbà ẹni wọn bá ti jẹun láàárọ̀ yìí fàlẹ́yìn tó ń bá kéyìí àtàyàwó nìyí ọjọ́ rẹ̀ tó kù kó gbà o ẹni tí ọba bí wàá jẹun ọ̀yà gbà wẹ̀ fa ìdílé torí ọjọ oníjọ́ kẹwàá oṣù mọ̀hálà bó ti wá níbẹ̀rẹ̀ nìyẹn kó tó di pé gbà tó di pé rọmọdọ́ padà di ọ̀rẹ́ yẹn torí gbogbo tẹ́lẹ̀ anẹ́sọ̀ kọ́lọ́mọ́ àtàlámà tẹ́ka gba àṣọrọ́ yìí ọdún kejì níjọ́ nígbà tí ọdún kejì níjọ́ fi dé láti ọlọ́run ti ṣe àwẹ̀ rọmọdọ́ ó ti ní dandan ọwọ́ adájú bá nẹ́bí sọlọ́lọ́ àtàlámà ọwọ́ apàdà sí ọ̀rọ̀ yẹn kù alàlẹ́ ìfẹ̀tà lórí pípọ̀ orí tẹ̀lẹ̀ ní tọ́ọ̀bá gbàwé yẹn. lẹ́yìn ìgbà yẹn lànàbí sọlọ́lá sọlọ́lá bá sọ fún wa lọ́sẹ̀ wá pinnu. ìpè tí ọlọ́pàá ní kó tó wà láyé lọ́sẹ̀ wá jíjọ́ ní sọ bẹ́ẹ̀ tó ń bá wà láyé òun ní dáwọ̀ yẹn wá. rìbádọ́lá kágbáwé àjọrọ̀ ọlọ́lá bíbọ̀. ìmọ̀ rahimahullah wọ́n gbé hadithi yìí jáde látọ̀dọ̀ àbí kọ́tàdà al-ansari radiyallahu ta'ala nínú béèrè tí àbí kọ́tàdà bí ànábì sallallahu alayhi wa sallam nípa àwẹ̀ àṣùrọ̀ ìgbà àwẹ̀ níjọ́ kẹwàá muharram wọn là níbi sallallahu alayhi wa sallam níbẹ̀ ní ní ẹ̀ bá ní gbà àwẹ̀ yẹn yóò ká kírun sánẹ́tà ní máa dìyà ọlọ́run máa fi sábà díẹ̀ ṣe àmórí díẹ̀ tẹ̀lé ẹ̀ ọlọ́run máa forí ẹ̀yìn yẹn ìbáraẹnlá ẹ̀ṣẹ̀ táwọn yìí ké sẹsẹ ní ńlá o bí kò sí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké òun là ń sọ nípa rẹ̀ o ẹ rí ẹ̀ṣẹ̀ ní ńlá òsínú tọ́lọ́run máa fi pa lẹ́yìn ọlẹ́yìn kí ni lọ àti káwọ́ bá kéèyàn sí wọn níbi pálapàla yẹn ni wọ́n dẹ̀ wá ní ọlọ́run tọ́lọ́run bá fẹ́ fi pẹ̀sẹ̀ ní ńlá rẹ̀ fún yẹn á pa fún yẹn rahmatulahi subhanahu pẹ̀lú kẹrẹ ọba wù amójú òkun yà mẹ́ta yà kó òkun yà nígbà tí èsì sẹ́bọ̀. ẹlòmíì nìyá ni wàá fi gbogbo pálapàla orí ti á ní à mo ti ẹ̀dáwó lé ti pọ̀ gan. yé gba àṣùrà lórí wọn ní gbogbo ẹ̀sẹ̀ tí yẹn tẹ̀lé ti pátá ọlọ́run máa fi àwọn yẹn parẹ́ tuntun ẹ̀sẹ̀ kéékèèké ni kì ní ńlá tọ́ba jẹ́ sẹ́ni ńlá ìyóò tún bá lórí ẹ̀sẹ̀ bí ẹni tí ń pàdéyàn ìyẹn máa tọ́ ọ̀pọ̀ ẹ̀ nígbà tí èèyàn bá rí bí àyè bí ẹni tó ń pàgbèrè bí ẹni tí jẹ́ riba bí ẹni tí ó ń ṣe ìbọn ń ṣe bọ̀nú bí ẹni tó ń ṣègbè bí ẹni tí ń ṣe jàmbá gbogbo àwọn kẹtọ́jẹ́ kẹtọ́jẹ́ muhammed kẹtọ́jẹ́ tẹ̀lé láì gbogbo ẹni tí bá ṣe áṣí wọn bẹ̀ ẹ̀ka ọ̀gbẹ́ àwẹ̀ àṣùrà ó gbé oṣù ìṣẹ̀bẹ̀ àtúntì tọ́lọ́ ń bá lòkè rẹ̀ lókun. إن ولا تفهمي ذات أوي عن فراج أول حديث عبد الله بن عباس رضي الله تعالى عنه روما وأن وبير لك أوي عاشوراء روى النبي صلى الله عليه وسلم عبد الله بن عباس رضي الله تعالى عنهما ولم يوم وجد الله صلى الله عليه وسلم ọgbà rẹ níjọ kan tó rí kọjọ yẹn lọlá tó ọjọ ní omi ẹgbẹ àti kàgbà rẹ jọ yẹn lọlá bọ ìkẹta ní ọlá lọ́wọ́ àbá rẹ yẹn òun náà ní pé yọ máa jẹ́ ìsì àwò kọ́ọ̀tù pẹ̀lú àwọn ẹni rẹ̀ ànábì ọlọ́run mú sàlẹ̀ sọlá tó sẹlá nígbà káàdì kọ́ọ̀tà tako àti kọ́ọ̀tù rẹ̀. àti sísọ pé lórí ìdẹ̀rọ ọlọ́run ọba bọ́lá ń tẹ̀lé ànábì ọlọ́run ọba mú sàlẹ̀ sọlá tó sẹlá àtàwọn tó gbígbàgbọ́ pẹ̀lú ẹ̀. àbí gbígbàgbọ́ ànábì sọlọ́lọ́ àtàlá náà tọ́bajá sí pé torí bọ́ọ̀rùn ńlá nẹ́bí musa lẹ fi ń gbá rẹ̀ yẹn ta wọn lẹ́tọ̀ọ́ sí musa jò yìí lọ àlejò wọn sọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀. ọlágẹ̀rin ti bẹ̀bí kágbáwé àṣùrọ̀ òun ní bí àwọn sọ̀hábà gẹ́gẹ́ alára wọ́n ń gbá rẹ̀ yìí wọ́n á tún máa kó àwọn ọmọ wọn ní àwẹ̀ yìí gbà. káwá gbá rẹ̀ yìí àdékèjì ní pàtàkì lọ́wọ́ àbẹ̀ nígbà tó rí àwọn ẹ̀wù bíbí wọn gbà òun náà ń tà tó béèrè ní pàtàkì tó fi ń tà. àwọn akálà yìí ni alọ́lọ́run là nẹ́bí mu sàárì sọlábọ̀ sọlábọ̀ wọ̀ fẹ̀rẹ̀ àwọn àtàwọn ẹ̀mẹ́wá rẹ̀ ní ọjọ́ kẹwàá oṣù àbọ̀. ànẹ́bí musa wa gbá rẹ̀ níjọ́ yẹn ṣùgbọ́n láti fi sọ pé fún ọba dẹ́dà. ajá ti pé ti pàtàkì àkọ́kọ́ òun náà ní pé awo àwòkọ́ ṣe ewu sàtẹ́bí mú sàtẹ́ àlùsọ̀rọ̀ àlùsọ̀rọ̀ nígbà tí ọ̀sán àbójú làlẹ́ sàtẹ́bí wa. ike òun náà ní pàṣẹ wo àwòkọ́ sàtẹ́bí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ya ibadallah ẹ̀yẹ oṣù ọlọ́wọ́ba afẹ́ká gba àwẹ̀ ọjọ́ kẹsàn-án ká gba àpapọ̀ mọ́ ọjọ́ kẹwàá. tọ́lájà òun ni yóò di ọjọ́ kẹsàn-án sí ọjọ́ ọjọ́ mẹ́rin títí méjì tí ẹ máa jẹ́ kí ni o tí ó di ọjọ́ kẹwàá. nítorí ọ̀rọ̀ sáfẹ́bí sọ́lọ́lọ́ àtàlántọ́ nígbà táwọn èèyàn rí sọ́sáwẹ̀ níjọ́ kẹwàá Muharram tó ń pè ní Àṣúrà wọn làtẹ́bí sọ́lọ́lọ́ àtàlántọ́ sáwẹ̀ lọ́jọ́ táwọn bàtàdá bí a máa ń bá bàrà rẹ̀ ìjọba ọ̀dẹ̀ tí ọlọ́run bá ti di kí n lẹ́bi lọ́dún tí ń bọ̀ tó mẹ́ àlìyáwó mọ́tàbíà àgbàjọ kọ̀ọ̀lẹ́. ṣùgbọ́n ọdún mi ò dé bá lẹ́bi olùbàdàn kò láyé sọlọ́kọ́ ọba àdéhùn àdéhùn sọlá. iná ìgbà wa mi fi máa sọlá rọ nìyẹn òní ọlọ́ lágbára ọlọ́run tí mo bá wà ní kọ́ọ̀bì ọdún tí ń bọ̀ á gba ọjọ́ kẹtẹ́sì lẹ́ni tó fi ń páyà ọmọ ajá bíi ṣéjọ́ kẹwàá yóò ti bọ̀ ìbádọ́lá ẹ̀yẹ rúṣin ọlọ́run ọba ẹ̀kọ́ pọ̀ níbi ọ̀rọ̀ àṣùrọ̀ nínú ẹ̀kọ́ àkọ́kọ́ tọ́yẹ ká mú bẹ́ẹ̀ òun náà ní àbíyá tó ṣògbọ́n àti ọ̀fẹ́ pàtàkì bọ̀ ẹ̀rí pàtẹ́bí sọ́dún lọ́wọ́ àlùfẹ́lá ojú iye wa yìí pé a máa dúpẹ́ fún ara wa ni ọ bá ti dúpẹ́ fún ọba dẹ́dà wọ́n ẹni tí ọba dúpẹ́ fún yẹn kọ́ láàyè ṣòro sá wọ́n tọ̀ wọ́n ò lè sọ pẹ̀lú ọlọ́ ẹ̀rí pọ́pẹ́ làtẹ́bí fún sádà àlùfẹ́lá tó kẹlẹ́ lónìí wàá wò pé kí lòun ò fi dúpẹ́ àtijọ́ ti fọlọ́ tẹ́lẹ̀ bá fẹ́ dúpẹ́ ẹ̀ ògógóró ní òkú àti mọ́lẹ́kí ló dé ọlọ́run dáwọ́ ọmọ tí wọ́n fẹ́ bí ẹ̀rí ìkejì nínú ẹ̀kọ́ tá a fún rọ àṣọrọ yìí òun náà ni àlùfáàrọ̀ tó fi nẹ́sùn ilé nínú mílì. àbẹ̀yẹ ká máa dúró táwọn onígbà tó dodo bá bá tilẹ̀. ṣé ọ̀fẹ́ tó ti máa ọdẹ máa sọ iṣẹ́ wá o kí ni tiwa pẹ̀lú àtẹ́bí mú kàlẹ́ sọ́lá lọ sàrà èmo ti lọ sáájú kódò tó sáájú ẹ̀yíṣà bẹ́ẹ̀ àtẹ́bí mú kàlẹ́ sọ́lá lọ sàrà àwa náà wá ń yá ayọ̀ yẹn pẹ̀lú àwọn àdúrà yẹn ibi ọlọ́run ti àtìlẹ́yìn fáwọn onígbàgbọ́ ìkẹta nínú ẹ̀kọ́ dáhùn rọrọ̀ àṣọrọ̀ àti gbígbàwé níjọ́ kẹwàá yẹn òun náà ní títóbi àyíkáda tó tó àti ìjọsìn àwẹ̀ máa tóbi pọ̀ ṣé mo bá tẹ̀lé sọ́wọ́ wá sọ́lá nù hadith àbí tó máa máa lù báyìí ọ̀sọ̀ fún ibi àlejò àbí sọ́ọ̀ ọtọwọ ẹ pẹ̀lú kọ máa láàbẹ ọ torí kò sí ohun tọjọ lànàbí mú kálí sọlá sọsọlá wà ó ṣe kí ló ń lè fi sọ pé fọlọ àgbáwẹ ni ẹ má jẹ àgbà ìdíwọ lọ́wọ́ àná àdéhùn tó lóṣù pé ọtọ wọlé wàá dá àjùmọ èmi Ọlọ́run ló ń lò wọn ni òun lòun ti máa bẹ̀rẹ̀ nípa rẹ̀ nínú ẹ̀kọ́ tó wà nù àtúrọ yìí òun náà ní pé yọọ máa kílẹ̀ àtiwá wípé àyẹ̀wò gbọ́ tí wọ́n fẹ́ wò tí wọ́n balẹ̀ jẹ́ báyọ̀ kò ti pẹ́ tó wọ́n lè àkíbà tó lè lè mọ́ tẹ̀sí ìgbà yìí máa jẹ́ táwọn ẹni tí ń bẹ̀rù ọlọ́ ẹ fáwọn tó fẹ́ lánàbí jẹ́ òjì àwọn náà sọ fáwọn sọlọ lọ́wọ́ sọlọ pé mọ́tà àdẹ́sùrù lọ. ń gbò látìlẹ́yìn ó di àwọn sọ̀tà lánàá dáwọn tó fẹ́ àlá ìnà àdẹ́sùrù lọ́wọ́ ìbọn yìí. bí bá wọ̀ pé lé táwọn kẹrin rẹ̀ yẹn tó ń sábò fún yẹn dàtúkò kan ni gbogbo àwọn ẹni tó ń bẹ̀rù ọlọ́run wọn padà sí àtúbọ̀ kan nínú ẹ̀kọ́ tá a lè nọ̀rọ̀ àṣùrà òun náà ní gbígbàgbọ́ àwọn sàbí ti lágbára tó wọ́n báwẹ̀ wọ́n tó wá ń wá àwọn ọmọ wọn kéékèèké láwẹ̀ bákan náà nínú ẹ̀kọ́ tá a lè fẹ́ àsọyẹ ká máa ya fún àwọn kàkàtà àbíà àwọn ẹlẹ́sìn lọ wọ́n yọ ẹ̀rí báàbá yìí lè báwọn kristian ẹ má jágbá wí pé dáadáa làwọn ẹni rẹ ti o àwọn ẹwọ́n gbà o ìbẹ́sì làwọn ẹ̀ àníbi sọlọ lọ́wọ́ àtàláńtẹ̀ gbèrú pé kò sì máa yapa sí wọn tọ́ba jẹ́ ẹ̀mí làwọn èèyàn fi sọ pé káàtà fàṣẹ mi gbà wẹ̀ yẹn ni nítorí kó gbà wẹ̀ mí yẹn pẹ̀ láníyàn ọlọ́run ọ̀sẹ̀ ní kò sí gbà yẹn ni bákan náà ní ẹ̀kọ́ dáa torí òun náà ní pé ọlọ́run bá ti dáadáa fáwọn òun pọ̀ ìtọ́ ẹ̀ká máa dúpẹ́ rẹ̀ ká ti fẹ́ díẹ̀ sallallahu alaihi wasallam ọlọ́run dá mọ́jà bá padà sí ibùdó ẹ̀sìn náà wáyé. òun náà nìkan àwọn ẹjọ́ kan péré lé ẹgbà o. àti sọ̀rọ̀ wà sáwọn pé ká tẹ́síbù àdìyàn káfíọ̀rọ̀ sáńdà ṣáàṣì máa di yà. èmi ń ní àfihàn lé pé ní ẹ̀bá tó àwọn ẹjọ́ àṣírọ́ ọ̀yẹn. ọlọ́run tẹ̀sí máa fi pa àwọn ẹ̀sẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ fún yàn sí ẹ̀sìn lábẹ́sù. ẹ̀rí àwọn ẹjọ́ kan péré ni o. bákan bí àwọn tàbí ṣèṣe ṣe máa ń jẹ́ sí àtẹ́bí sọ̀rọ̀ àtàlà ẹ̀jẹ̀ àwọn ọjọ́ pọ̀ sí wọn. ẹ̀rí ẹni tí ọ̀rẹ́ mi fún fẹ́ gbà wẹ̀ tẹ́lẹ̀ níjọ àṣọrọ̀ òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ àtàlà ọbẹ̀ ni ọba ti jẹun kó sọ ẹni tí ọba ti jẹun kọ́ má jẹun tọ́lọ́ ti ní ọjọ́ kẹwàá muharram àwẹ̀ bẹ́ẹ̀ bákan náà nínú ẹ̀kọ́ dáa téèyàn bá ti pàṣẹ ètò tẹ́lẹ̀ ẹ̀já ti ti kọ́rọ̀ ọ̀rọ̀ èyí tó tún wà wájú wa yìí o òun náà ní ọjọ́ àṣírọ̀ nínú ẹ̀kọ́ dá túbú òun náà ní ilé àti wọn pa wá láti fi ká kọ́ọ̀sì ìfìyà rẹ̀ kálí àwọn tó bá jẹ ní ẹ̀sà ọ̀sẹ̀ ní ẹ̀sà tó kájú àwọn àjẹbí ọlọ́run alẹ́ ní mùsùlá tó sọ̀rọ̀ ṣùgbọ́n tá a bá fi kọ́ọ̀sì wọn tá a tẹ̀lé wọn lórí nǹkan kan á rí ẹ̀rí ọlọ́run ọba dẹ́ta sọ fún afáfúlà ní àm àyà náìsì ọlọ́run ní wùlẹ́ ìtẹ̀lẹ́dì ní àdá lọ́ọ̀rù fọ́ọ̀mì ìbùdá òkùnkẹ́lì. àwọn yẹn lọ́wọ́ ti kọ́ ní ọmọ ìmọ̀nà ti ń bẹ fún ọ yẹn ìwọ náà sàwùkọ́ ti rẹ̀ gbogbo ọlọ́dáwí ọ̀tàdínníwáyà ìbádọ́lá bí kò ti torí òtítọ́ ọkàn ti ń bẹ fàtẹ́bí musa àti sùúrù ẹja wa ni oṣooṣo tó nù gbàgbọ́ wa ẹja ti sùúrù tẹ̀sí wa àbí ọlọ́run ọba tó fáwọn ọmọ wọn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 وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم ورحمكم الله تعالى استووا استووا واعتدلوا استقيموا ضد الخلل التراصوا